psalm six orin dáfídì orí kẹfà olúwa má ṣe bá mi wí ní ìbínú rẹ kí ìwọ kí o má ṣe nà mí ní gbígbóná ìbínújẹ́ rẹ olúwa ṣàánú fún mi nítorí àìlera mi olúwa mú mi lára dá nítorí tí ara kan egungun mi ara kan ọkàn mi gógó pẹ̀lú ṣùgbọ́n ìwọ olúwa yóò ti pẹ́ tó padà olúwa gba ọkàn mi gbà mí là nínú àánú rẹ nítorí tí kò sí ìrántí rẹ nínú òkú nínú isà òkú ta ni yóò dúpẹ́ fún ọ agara ìkérora mi dá mi lí òru gbogbo lí èmi ń mú ẹní mi fò lí ojú omi èmi fi omijé mi rin ibùsùn mi ojú mi bàjẹ́ tán nítorí ìbìnújẹ́ ó di ogbó tán nítorí gbogbo àwọn ọ̀tá mi ẹ lọ kúrò lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ nítorí tí olúwa gbọ́ ohùn ẹkún mi olúwa gbọ́ ẹ̀bẹ̀ mi olúwa yóò gbọ́ àdúrà mi ojú yóò ti gbogbo àwọn ọ̀tá mi ara yóò sì kàn wọ́n gógó wọn ò padà ojú yóò tì wọ́n lójijì àmín.